yẹ́gbẹ̀fà tí ọ̀sán onítọ̀ ń bẹ́ gidi náà ègbèje. ẹwà èdè ètò fún àwa ọmọ yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi tí ń sọ òwe àti ìtumọ̀ rẹ̀ ní oríṣiríṣi ọ̀nà ẹ pàdé bàbá wa ọlọ́fà àná olóyè adédèjì adérẹ̀mí tá a mọ̀ sí bàbá àgbà àti ọmọ yín olúwanífẹ̀mí ọláyẹmí tá a mọ̀ sí wúrà ọlá lórí ètò ẹwà èdè tí a ó máa ṣe àfihàn rẹ̀ ní orí youtube channel area one tv ẹwà èdè ìgbélárugẹ àṣà yorùbá ló jẹ wá lógún.